gbígbìn àmọ́ elédùà ṣàánú mi ọmọ ọwọ́ yìí kú lójú ọwọ́ ọmọ ẹsẹ̀ ó kú lójú ẹsẹ̀ ṣàánú mi mọ̀jọ́ ọmọ yìí kú mọ́ mi lọ́wọ́ ọmọ bá mi sọ ọmọ yìí láyọ̀ ọ̀pọ̀ ní bàbá wa lọ́ba. Ah, ẹ mọ̀ sí omi ẹ kú ọmi ẹ kú ọ̀rọ̀ ọmọ elédùà fún wa sí. wọ́n fúnra rẹ̀ ni wàá tọ́jú ọmọ yìí. yóò lọ́wọ́ gbin àdùnní orí ọmọ ti ń bọ̀ gbin gbin àdùnní gbin. múra ṣiṣẹ́ múra ṣiṣẹ́. ó dá o. tọ àdùnní yára o yára o yára mọ́ṣẹ́ yìí o iṣẹ́ sì kù lẹ́yìn tá a ṣe o. ń gbà ọ̀rọ̀ kọ̀rọ̀. ọ̀rọ̀ yà bómi yára mọ́ ká tètè jẹ torí bódò ọbẹ̀ tán sí náà ẹ̀yin náà sálẹ̀ jẹ jù ń bẹ̀ ó yá ó yá ó yá. ẹ̀wọ̀n ṣe má bà. kí ló ṣẹlẹ̀. ẹ ṣáàjì á lọ ní. àdùnní. Oh. Ah, ẹ̀wọ̀n ṣe má bà. ọ̀ya ṣadé mú àdájá lọlé. ẹ̀rín orò olé wa ni bíi tí mo gùn wá nù. ṣé wàá rí kò wá gbọ́dọ̀ mọ́ gun ẹnìkan láàrin ọdún mẹ́ta ah. ṣùgbọ́n nígbàkúùgbà tó bá ti gun ẹnikẹ́ni lárọ̀ọ́wọ́ tó yín gbogbo ndị ẹ̀rí tí mo ṣe lẹ́ẹ̀kan ní kẹ́ẹ̀ṣe ṣadé àìpẹ́ nìkan lọmọdé o mo rò pé gbogbo ndị mo wí oyé wọn náà. ẹ kásá bí ológun ti ní kásá kò lè bá a rí bó ti yẹ kó rí. olórí ẹbí ẹ ṣeun ọlọ́ọ̀lọ́ rẹ̀ mi fún wa ẹ ṣeun. lọ́dọ̀ èṣù o bó bá fún wọn láṣọ á fi gbọmọ lọ́wọ́ rẹ̀ bó bá fún wọn nílé á fi gbàlú lọ́wọ́ ẹ̀ èṣù kò wá bí kò ṣe láti parun ìbínú inú fùfù ẹ̀bùn èṣù ni láti sọ ọ́ dọ̀tá ọlọ́run má ṣe má ṣe. yìí máa ń so èso rere bó bá ń bínú má jẹ́ kó òun wọ̀ bá bínú rẹ̀ kí ló ń ṣẹlẹ̀ bó bá ń bínú tètè ṣàtúnṣe bó bá ń bínú má jẹ́ kó òun wọ̀ bá bínú rẹ̀ bó bá ń bínú tètè ṣàtúnṣe. o sọ fún mi pé òun kí ló ṣe báwo níbi tó lọ ó sọ̀rọ̀ ni ó mi ò ráyè fún àìdá sí gbèmí o. orí ẹ̀ tó pèsè dáadáa fún ẹ yóò pèsè mímọ̀ jáde láìpẹ́ yes. kí lélẹ̀ ta ta ló ní. bí mi lẹ́ẹ̀kan sí ṣé bá lábá àwọn ọ̀rẹ́ àti ẹ̀jẹ̀ ká pàjùbọ̀ ẹ̀pà tán kó tó kọ́ ọmọ ní kó pa hmm. kúbi ìbá má jẹ́wọ́. ṣadé ohun tó ń sọ yé mi kí ni kí ló ṣẹlẹ̀. kò lè yé ẹ kò lè yé olórí burúkú ẹ. èmi olórí burúkú ṣadé èmi olórí burúkú. kí ni ẹ kí ni ẹ kí ni ẹ tó bá kí n ṣe lórí burúkú táwọn torí ẹ gbàwẹ̀ tó lọ́jọ́ sán. Ṣadé Ṣadé Ṣadé. dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ inú ilé mo ṣàkówó bíi mo kówó bíi gbogbo owó tí ẹ̀kọ́ tí mo pa mo kó bíi ẹ bàbá kò fó ta ni òwà mowó nu ilé bí ẹ bá ṣe wọ àṣájú ah. méjì lọ nu ilé. Ah. ṣé mo rò pé orí rẹ dàrú ah. ṣé èmi ló ń bá wí báwọn àbọ̀ ìyá wẹ̀rẹ̀ ni wo n ti ráyè tiẹ̀ báyìí wọ́n ti ń sọ mí ń di ayò olórí burúkú ọkùnrin yìí olórí burúkú ni ọ sọkọ ni eléyìí àbímọ ṣàǹfààní. Ah, bẹ́ẹ̀ ni nsúwó ná ni o bí ìwọ nsúwó ná ni o ó dìgbà ń ti dé ayòde. Ah, ẹlẹ́dàá mi o ah, olórí gbogbo leléyìí mo mọ ọmọ tí wèrè ara rẹ̀ kówó ní sí nìsín mo ló kówó ní sí mo mọ̀ sí fẹ́ o mo mọ̀ sọ́kọ fẹ́ láyé mi tí mo wá yìí ah, bí mo kò wò sí. Daddy. Yes. Mo sọ ọjọ́ láyé mi sí pẹ̀lú. Oh. Ọ̀rẹ́ ti opportunity ẹ̀ ti mí sí kọ́. Oh. Oh. Wọ́n kì í ṣe kọ́ pàṣẹ. Okay. Eh, ó kàn ń ṣáà tí wọ́n mi létí ìpàdé kan. Okay. Um, tọ́ adérelé gẹ́gẹ́ bí a ti ń bá ọ̀rọ̀ yẹn bọ̀ ìgbàgbọ́ àwa yorùbá látìgbà ìwáṣẹ̀ ni wípé àwa ènìyàn lélẹ́dùn àdágbẹ̀yìn ó sì dá wa lódùkùnrin àtòkúbẹ̀rẹ̀ nílùú ọ̀tọ̀ọ̀tọ̀ ògún àti ṣàngó àwọn lẹ́ni àkọ́kọ́ tí wọ́n gbé gbèsè láti lọ fẹ́ aya nílùú òdebẹ̀rẹ̀ ṣùgbọ́n kò ṣeé ṣe nítorí alágbára tí wọ́n jẹ́ Ọbàtálá lọ́lẹ́dùá fún ní ọ̀rọ̀ ń ṣe ní ìgbẹ̀yìn ó ó lọ sí ìlú bèrè àtòun àti àwọn ọmọkùnrin tí wọ́n fẹ́ láya wọ́n lọ tàwọn tìlù tìfọ́n pẹ̀lú ẹ̀bùn lọ́wọ́ àtọ́ni tí wọ́n kọ. this is interesting dadi pẹ̀lú òrìwò ni wọ́n kọ. Ah, ẹ wọ́n ń kọrin báyìí pé olóde sáré wá o wá lójú ọdẹ sẹ́ńwẹ́jẹ́ sẹ́ńwẹ́jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìlànà méjì ni yorùbá ń pè láti fẹ́yàwó nígbà ìwàsàn ìlànà àkọ́kọ́ ó ní ọkùnrin tàbí àwọn òbí rẹ̀ tí wọ́n ń gbà láti jẹ́ ọkọ aya ọmọ ọwọ́ àtọ̀tàbọ̀ ọmọ tí wọn ò tí ì bí kódà wọn a máa ṣàna ọmọ òun láti inú oyún ọ̀nà ìkejì ó ní ìgbà tí ọkùnrin àtobìnrin tó bá bàlágà. àdékòkòrò bá mi kí ni àwọn ìgbésẹ̀ tó so mọ́ ìgbéyàwó pọ̀ nílẹ̀ Yorùbá. ìlànà tó so mọ́ ìgbéyàwó òun ni ìfojúsóde alárinà ìsíhùn ìtọrọ ìdána àti ìgbéyàwó. gẹ́gẹ́ bí mo ṣe ń rúbọ̀ tẹ́lẹ̀ oríṣi àlọ́ méjì ló wà àlọ́ àpamọ̀ àti àlọ́ àpagbè àlọ́ àpamọ̀ a máa kú a máa kú a sì máa ń fi ṣe ìbéèrè ọpọlọ ni fún àpẹẹrẹ àlọ́ o àlọ́ o mo ń rọ̀yọ́ mo kọjú sọ̀yọ́ mo ń tọ̀yọ́ bọ̀ mo tó kọjú sọ̀yọ́ kí ni tọ́lá ní ó yá sọ fún wa ìjàpá kọ̀ ní ẹnìbò ni ẹ sọ pé ìlú gángan ni o. àlọ́ àpagbè àlọ́ ìtàn ni fún àpẹẹrẹ àlọ́ àpagbè lèyí. lóko. gbàngàlà kò gbà. sólókò dé o a sì mú ọ dé. gbàngàlà kò gbà. bí ó sì dé o ìwà ajá máa lọ. gbàngàlà kò gbà. ìtàn tí àlọ́ yìí kọ́ wa ni pé ká má sojú kòkòrò ká sì máa ní ìtẹ́lọ́rùn tí n bá parọ́ kí agbo ẹnu mi má rú lẹ́ẹ̀mẹ́ta. Ah! Ah! ojú mi ata yé yé yé ata ooo yé ojú mi yé yé yé yé ojú mi. yé ojú mi o ojú mi yé yé yé yé yé yé. ọ̀rẹ́ ah, ọ̀rẹ́. lájà ìwọ ni báwo ló ṣe débi ah, yé ojú mi. ilé ọ̀dọ̀ ẹ̀gàn mo ní mò ń bọ̀ tẹ́lẹ̀ ah. àmọ́ pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ yìí màá ní láti délé bàbá adérelé wá gbọ́ wá gbọ́ dàpọ̀ mo bẹ̀ ọ́ ni mo bẹ̀ ọ́ lórúkọ ọlọ́run nípasẹ̀ jésù kristi ní sùúrù má sọ̀rọ̀ kankan nínú ìbílẹ̀. Ah! ẹ wo ẹ gbọ́ mi. ọkàn rẹ̀ ń ru lọ́wọ́ ni ó ń bọ̀ wá ó gbọ́ mi ní sùúrù. jókòó jókòó jókòó. Ṣadé. Lájà rárá wọ́n máa lọ jẹ máa lọ máa lọ á rìnrìn àlọ́là máa lọ. kí máa lọ. máa lọ ah, ní kó máa lọ á rìnrìn àlọ́là. Ah, dàkọ hmm? ní ah, sùúrù. àní kó máa lọ ọmọ láàrin àlọ́là làjà. mo rí ọ̀nà. kí ni ṣe pàtàkì ìbálẹ̀gbẹ̀ nínú àṣà ìgbéyàwó ìbálẹ̀ jẹ́ ohun tí Yorùbá mú lọ́kùnkúndùn láyé àtijọ́ ìdí nìyí táwọn obìnrin fi ń para wọn mọ́ di alẹ́ ọjọ́ ìgbéyàwó àmọ́ láyé òde òní o ayé ti dojú kejì bíbélì sùrù pé kí ìgbéyàwó kó lọ́lá láàrin ọkọ àti aya kí àkéte sì já láìléèrí lórí àgbèrè àti panṣágà ọlọ́run ó dá lẹ́jọ́ tó ti yọ. Ah, ah adélàjà adéyẹmí adólódù bí ire ọba tó lówó bí rẹrẹ ọ ah, tún padà wá ni. bẹ́ẹ̀ni bàbá. pàtàkì ewé àgbọn ọ̀rọ̀ yẹn ó rọ̀ nílé ló ń lé kókó sí i àpè lọ́wẹ̀ ó ti láronú kò ṣe bí òwe ẹyin àgbà. wọ́n nà ọ́ wọ́n wọ kágbó ẹ̀yìn ara ẹ̀ ní òfin lànà hmm. lòlòlòlò ọ̀dákẹ́ ẹ̀rín ìpàkọ́ ẹni ń gbèrè náà dúró lójú kan. bàbá kí ni ìtumọ̀ òwe yẹn. lájà hmm. bí náà ò bá tán lásán ẹ̀jẹ̀ ò tán lè kan náà. iná ò tán láṣọ. kò sóhun ọ̀fẹ́ lọ́dọ̀ èṣù o bó bá fún ọ láṣọ á fi gbọmọ lọ́wọ́ rẹ̀ bó bá fún ọ nílé á fi gbà ní lọ́wọ́ rẹ̀. ṣé báwọn ẹgbẹ́ ṣe ń tọ́jú ilé wọn nìyẹn. kò ìwọ ló lórí burúkú ìwọ ló lórí burúkú. inú inú fún mi bàbá ọlọ́run. Má ṣe é, má ṣe é, bínú olówó, máa ń so èso rere. Ó bá bínú olówó, máa ń jẹ́ òun wọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ bó bá ń ah, ah, lọ tètè ṣàtúnṣe bó bá lọ́wọ́ mi bó bá lọ́wọ́ mi ọjọ́ kó mú ọba bí inú rẹ̀ olórí burúkú ọkọ̀ ọjà àdéhùn ẹgbẹ́ lẹ́yìn o kì í ṣe bí olórí burúkú yìí. ìwọ sori nínú èmi àti ẹnìkan máa bọ́ lọ́nà lálejò lónìí. kò sí wàhálà ah, dúró dúró nípa láti lọ kankan dúró òní láti lọ kọ́ máa ń bàbá ẹni nílé tó ah. olórí burúkú. parí rẹ lónìí ó ń padà bọ̀ jẹ́ kí n mẹ́rin lé o. ok ah. ó dà parí ah. níwọ̀ ok. àìtúnú oh. ti jẹ́ kó lọ ní sùúrù kúrò. kí ló dé? ó ti jẹ́ kó lọ ó bá ti jẹ́ kí n kọ́ lórí burúkú ẹ̀dà nù síbí. ọlọ́run ò ní jẹ́ ọlọ́run ò ní jẹ́ Ṣadé. ó làjà mo nílò agbẹjọ́rò nísìnyìí lọ́wọ́lọ́wọ́ báyìí o nísìnyìí. kòbí ọ nílò agbẹjọ́rò. bẹ́ẹ̀ni. Hmm. wo agbẹjọ́rò kan tẹ́mi mọ̀ tí kì í ṣèké tó sì dájú òun ni jésù kristi agbẹjọ́rò ẹ̀dá gbogbo. wo èèyàn ni mo nílò kì í ṣe jésù èèyàn ni mo nílò. Ah, kúnbi jésù kristi ló nílò lórí ọ̀rọ̀ yìí agbọ̀nràndùn tó mọ òpin ọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ rẹ̀ ni. jésù ni kíni. wo má gbèsù láyé o. wọ́n dẹ̀ kúkú kìlọ̀ fún mi bá a wí fọ́ mi ni a gbọ́ orí ọ̀kẹ́rẹ́ kòkó láwọ̀ wọ́n ní kí n má fò lórí burúkú ẹ̀ ah! wọ́n ní má fẹ́ tíṣà ẹ̀mí ni mi ò gbọ́. sàdé má ṣe pé mọ́ ipa jésù ka ohun gbogbo. Eh, jésù <laughs> jésù báwo wo ipa jésù ò ká o wo èmi àti ìyá mi lájọ máa yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ah, sàdé màmá ẹ. bẹ́ẹ̀ ni ìyá mi àníkẹ́ ọmọ ẹlẹ́ni gàgà. fún bí ọmọdé tọ̀ọ́lé àfìgè ẹlẹ́gùn náà ta ni ò lè sàsùn péye ọ̀rọ̀ ọlọ́run nínú ìwé Málákì orí kejì ẹsẹ̀ kẹrìndínlógún. lájà lájà ọlọ́mọlọ́mọ ò dáa olóràn ọ lánàá wọ́n lẹ́rù ọ̀dà ní òtí ìgbédé wo ọ̀rọ̀ Málákì kọ́ lọ́rọ̀ tó wà nílẹ̀ o ọ̀rọ̀ Matthew orí karùn-ún ẹsẹ̀ kọkànlélọ́gbọ̀n ni wo àìsàn ti ń pa bàbá ti ń pọmọ tí wọ́n ní àìpérí ni o. kí la fún rẹ̀ fún kí la pariwo rẹ̀ fún wọ́n èmi ògbọ́n tó sọ Yorùbá mi mo nílò àgbẹjọ́ òní sí ní ti kíákíá kódà kó ṣèjọ́ ìlú nìkan ni mo fẹ́. kó bí ọ̀rọ̀ rẹ yé mi obìnrin tí ń yàlè bí ò para rẹ̀ yóò pọ̀kọ́ wo fi dá mi. Ah, wo ọ̀rẹ́ mi ṣó o lè ṣiṣẹ́ dáadáa báyìí. kó bí ah, ọ̀ràn olófòfó níṣẹ́ ọ̀wá ń pàrọwà sí pé kó ṣiṣẹ́ òun dáadáa a ní o fi dá mi. ìgbà wà ní kí n padà wá gbé sí. àríkọ fi dá mi. ọ̀rẹ́ mi àní ọjà máa lọ báyìí sẹ́yìn. ọjà ah, ọjà máa lọ. kí wo mo fẹ́ ba ti kúnbi jẹ́ ni mo fẹ́ ba ti ẹ̀ pátápátá yánnayànna. ṣé o padà lónìí. padà padà eh, eh. àbọ̀gbọ́ mo kan tí mo sọ ànílé yìí èmi àti ẹ̀ní nínú ilé yìí àjọ máa lura wa pa nílé nìyí. padà kẹ. mo ń lọ sí ibi iṣẹ́ màá padà wálé báyìí ẹ kódà kò burú ó wá ṣe pé òkú ẹ ni wàá bá ní àbí ti tèmi ni wàá mọ̀ tó bá ní baba kòfó èrò tètè jí èrò jẹ́lẹ̀ o mọ́ tèrò là ń rò a fi jó gbà wá a fi jà gbà wá bá òjò bá òjà tá a bá sáà ti bá wá àbùsébùsé wo baba kòfó pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ ẹ o pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹ wo bàbá ẹ̀yin lẹ mọ bí tẹ́ ẹ ti rí àwa àti ijó tẹ́ ń fìjà gbà wá ẹ bá ọmọ yín sọ̀rọ̀ ẹ bá ọmọ yín sọ̀rọ̀ ẹ bá ọmọ yín sọ̀rọ̀. ìbínú inú fùfù ẹ̀bùn èṣù ni láti sọ ọ́ ọlọ́run má ṣe má ṣe é ìbínú ò yẹ ọ kì máa ń so èso rere. mo fẹ́ sáré jáde káwọn ọmọ tó parí jẹ́ kí wọ́n ṣe láti padà dé tọ́gà bá béèrè mi bá mi sọ fún mi. ìdá má pẹ́. bó bá ń bínú má jẹ́ kó rúwọ́ bá bínú rẹ̀ bó bá ń bínú tètè ṣàtúnṣe. arábìnrin kí ló lọ́ọ́ fẹ́ ká ṣe fọ́kọ rẹ gan. mo fẹ́ kẹ́ bá mi fìyà jẹ́ ni bàbá. Hmm. ó dáná kò burú ẹ ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ ọ̀hún kò tó hàn án lọ̀dà abẹ́ àmọ́ ọ̀ọ́ni lè ríṣẹ́ rẹ gbà lónìí yóò fẹ́ ẹ dọ́là torí ọwọ́ mi jíjí ẹ. kò burú hmm. bàbá àgbọ̀mọlà ẹ ṣeun. a bàbá. Mm kò tán bẹ́ẹ̀. ẹ bá mi fi ọwọ́ ba ilé yìí. yóò dà fún ẹ. ó sì tún máa rí yín lórí tv. àwọn ògbé ọ. elédùn àti mọ̀ntí sísìn ó yà kó tó dáṣọ ẹ̀ ní péńpé ó yẹ ó ti yé ọ. ẹ ṣe ń bàbá a sì fi wọn rí yín bá ọ gbọ́dọ̀ ra bàbá. Hmm. ìtùnú àmọ́ kinní kan ṣe ní kàyéfì ọ kí nìyẹn kí nìdí tó fi ń pariwo jésù jésù lákọ̀ọ́kọ́ náà mo ti ń retí ìbéèrè yìí látọ̀dọ̀ ẹ̀ èmi náà sì ní ìdáhùn fún ọ. mo ń gbọ́ngbà yẹn àwọn àgbà sọ pé tẹ́rù bá kọ òkè tó kọ ilẹ̀ ó níbi à ń gbé e sí. gbogbo ẹni mo ní lọ́wọ́ o bó ní gbá bá ṣe pé gbá òun là ń bá a pè é gbogbo ọ̀nà sí ní ọ̀nà gbogbo sáà ti ṣẹ́. Hmm, ok ṣé mo lè béèrè ìbéèrè kan. Mm-hmm. kí tiẹ̀ ló fa wàhálà láàrin ìwà àti ọkọ ẹ̀. Hmm. kì í ṣọ̀rọ̀ yìí ìyẹn dọjọ́ mi jàre. kò burú. mr ibitoye ọ̀rẹ́ yín ti sọ púpọ̀ fún mi nípa ọ̀rọ̀ yín èmi náà sì ti ṣàlàyé lórí owó fún wọn torí pé mi ò ní tàn yín ọ̀rọ̀ owó ṣe pàtàkì àwọn náà ti múra yín dání dè I now know you mean business. Sherry. ìrókò ti wó sílé agbẹ́dú Dubai. Hmm. Ṣùgbọ́n mo gbọ́dọ̀ ṣàlàyé àwọn kan fún mi. Ṣẹ́rí ká tó lè tú ìgbéyàwó tá a bá so pọ̀ nílànà òfin ká ẹ a gbọ́dọ̀ fìdí àwọn nǹkan kan múlẹ̀ I hope you understand me. agbẹjọ́rò tó mọ̀ yìí ẹ wo ibi tẹ́ ẹ sọ̀rọ̀ dé ìwà rẹ̀ bóyá ẹ fún wa láti di àbí àárọ̀ ọ̀la gbogbo ẹ̀rí táwa náà bá rí kójọ papọ̀ a kò wọ́n wá fún yín ẹ má wàá jẹ́ kó pẹ́kẹ́ tó wá láàárọ̀ la torí pé èmi náà fẹ́ travel but kí n tó travel náà èmi náà rí i pé mo gbé ìgbésẹ̀ láti wádìí àwọn ọ̀rọ̀ kan láti verify àwọn ẹ̀rí tẹ́ bá mú wá ìlọ. ẹ ṣe é gan sa. ìlọ ẹ dúpẹ́ o. ẹ ṣe nǹkan thank you very much. a máa rí yín bá. ẹ ṣe sọ lọ́la da la dé. ìjàpá máa rí tiyín. irú olórí burúkú wo ni mo fẹ́ tí mò ń pè lọ́kọ yìí ẹlẹ́dàá mi ṣàánú mi àbí irú àṣìfẹ́ ọkọ wo lélẹ́yìí. bá a sì wí wọn lomi ìṣàn gòkè wọn á lọ lórí aya. nurse please. ẹ kí ló ẹjọ́ kí ló ṣe. ẹni sùn kò sí wàhálà dọ́tàn bọ̀ àdá ni. ẹ ẹ ẹ ẹ ẹ máa wọlé máa wọlé máa wọlé. experts at but it's quite unfortunate. I lost him. Kumbi, Joe, mo fẹ́ bẹ́ẹ̀ so. Mi ò ráyè. Ah. Kí ló fẹ́ sọ? Ah. Níbo ló ń lọ? Kí ló kẹ̀? Ah. Àbí báwo lọ bẹ̀ tí sọ́mú Mi ò ráyè o, jọ̀ọ́ má ti sọ̀rọ̀. mo ti rí ẹ̀rí tó yanrantí ju gbogbo èyí tẹ́ mú wá yìí lọ bẹ́ẹ̀ ni a ó jọ débẹ̀ ẹ sì fi ojú ara yín rí ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ sọ ohunkóhun fún ẹnikẹ́ni kó má bàa di gbogbo ìwádìí wa lọ́wọ́ ṣe ti gbọ́. bẹ́ẹ̀ ni ọmọ sàn bẹ́ẹ̀ ni. náà ní kú. fọkàn rẹ balẹ̀ ọkọ rẹ ò lẹ́kù. bàbá ẹ̀yin ilẹ̀ ń ṣoògùn fún abínú pani obìnrin àbí bẹ́ẹ̀ kọ́. sísítà ìtùnú sísítà ìtùnú. Babadook. jẹ́ àga òfin ìwọ lọ́rẹ̀ ló. mísírẹ́sì kí ló mọ̀ nípa ọ̀rọ̀ tó mẹ́lẹ̀. ẹ ṣeun èmi ni mo fa gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí bíi ti báwo. èmi àti Mr. Ibitoye lọ fún interview ní ìjà àwọn a rí ìdádúró lọ́nà nígbà tá à ń padà bọ̀. Ah, kí ló ṣẹlẹ̀. ẹ dákun ẹ má bínú bí táyà yẹn ṣe ń fò yẹn ó dàbí ẹni kó ti lọ mo fẹ́ sáré check ẹ. Ah, ah, inú bàbá òṣù. ẹ má bínú. sẹ́yìn òmùgẹ́ tó gbé mọ́tò sọ náà ni. má bínú ẹ má bínú pátápá ah. ni mi ò ní pẹ́. ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ fún mi ní ìṣẹ́jú márùn ẹ jọ̀ọ́. mo ṣì mọ́tò wọ̀ mo ṣì mọ́tò wọ̀ sílẹ̀ oh, ah! oh, bàbá oṣù yìí nígbà tí ọkọ̀ mọ́tò yóò dá kílódé ṣe gbé sọ́nà kọ́ ẹ gbọ́dọ̀ kẹta ológun tó tó tó tó wákàtí mi làfẹ́ lò nínú ìrìnàjò yìí báyìí ṣé orúkọ la fi wọlé lónìí báyìí àbí. kò lè a ò ní lè lọ station wa mọ́ lónìí àtúnlé yín ní Ìbàdàn náà ni tó bá sì dàárọ̀ la a máa jí lọ sóníyàn gan òjò ló tún ti ṣú lálẹ́ pé. Ṣadé. ṣé o ti ti Àbújá dé ni. no ó dọ̀sán ọ̀la tó dédé. lórí ká gba appointment letter ló tún ní láti sun ọjọ́ mẹ́ta. rárá èmi ni mo ní kó mọ́ fòrò rìn kí ló ń kánjú bọ̀ wá nílé after all di next month kó tó lọ resign làbújá. mo bá yín o mr aditoye mo sì bá ọ̀rẹ́ mi náà yọ̀ ọlọ́run á rántí àwa náà láìpẹ́ lórúkọ jésù á kúrò lóògùn mẹ́fù. àmín àmín àmín. máa ń gbé mọ́tò kúrò kọ́dà wò ó sí wàhálà máa ń bọ̀ máa mèkẹ́ mi ò lè pẹ́ gé máa bá ẹ fìyẹ́lẹ̀ fìyẹ́lẹ̀ fìyẹ́lẹ̀ máa bọ̀ sí wàhálà ó yẹ kí dráìvà ti dé látẹ̀ka bíbo ló lọ ná àwọn náà ló ń bọ̀ yẹn. Ah, ah, máa yí dá wa lóhùn ó ah, ti ń tẹ̀ kí táwọn náà dáhùn. fòjò pa wá o ó tiẹ̀ dá gbogbo ìrìn àjò yìí rú ni. ìtùnú àmọ́ ohun tí ọlọ́run fi ṣe nínú gbogbo kásá máa dúpẹ́. Hmm, ok ibo ni guest room yín wà. ibo ni wà á ti sadé sùn sí nígbà tẹ̀sùn bíi last time. just pulling your legs. ẹ ìwọ ló mọ kárí <laughs> ok o. ṣọ́rọ̀ yìí ò ní lẹ́yìn báyìí mi ò máa sọ fún ìyàwó mi kó lè má wàá dìbì mọ́ mi lọ́wọ́ wẹ́ whatever. a tètè jí síta lówùrọ̀ ọjọ́ kejì láti padà sí oníyẹn gan ṣùgbọ́n aṣọ tí mo sá sórí ilẹ̀kùn àti àga nìkan ni mo rántí ká. ìwọ ọkọ ǹjẹ́ wọ́n sọ fún ìyàwó rẹ pé ohun tó ṣẹlẹ̀ ni mo pe fóònù ẹ̀ títí títí kò wọlé síbẹ̀ nígbà tó dé oníyẹn gan mo gbìyànjú àti ṣàlàyé ṣùgbọ́n ìjà ló gbé kọ̀ mí lójú. ha ìtùnú ah! ṣé pé ọmọ nípa ọ̀rọ̀ yìí ó sì tún mú wá sílé babaláwo. èmi yìí ṣe babaláwo èmi ni bàbá adérelé ọ̀rẹ́ làjà sí ni mí kúmbi nígbà tí ọmọbìnrin yóò fi rántí ogun tó gbàgbé sínú ilé yín ọ̀rọ̀ ti bọ́wọ́ rí ṣùgbọ́n ṣàlàyé fún mi. jọ́sà ẹ bá mi pè wọ́n ẹ bá mi ṣàlàyé fún mi. torí mi ò fẹ́ kí ìdílé wọn túká. Hmm. thank you holy spirit ẹ jẹ́ ká fọkàn balẹ̀. Ah, àìsàn náà kì í ṣe sí ikú bí kò ṣe sí ògùn ọlọ́run. John chapter 11, verse 4. Hmm. Wá ìdílé náà lè túká o. Ẹ jẹ́ ká nígbàgbọ́. Um, ọ̀nà tí Ọlọ́run kàn fẹ́ gbé gbà ló lè yàtọ̀ díẹ̀. Torí náà, a ó gbàdúrà, a ó sì fi ẹ̀mí wádìí ọ̀nà wo ni Ọlọ́run fẹ́ gbé gbà àti ọ̀nà tí Ọlọ́run torí náà ẹ jẹ́ ká nígbàgbọ́ ìdílé èèyàn ló túká. mọ́ agbẹjọ́rò ni mí gẹ́gẹ́ bí bàbá Adérẹ̀lẹ̀ ṣe sọ onígbàgbọ́ sì tún ni mí pẹ̀lú. Um, ẹ̀yin ará uh, iṣẹ́ ìránṣẹ́ pàtàkì ló délẹ̀ yìí ẹnì kọ̀ọ̀kan wa sì ló ní ipa pàtàkì láti kó lórí ọ̀rọ̀ yìí. Uh, barrister iṣẹ́ yín la ó lò fún ọ̀rọ̀ yìí torí kóbi ti yarí kanlẹ̀ ọ̀làfin tó ń bá kọ ìyàwó òun sílẹ̀ ṣáde náà sì rèé ó lóun kọ ibi tí ó jà sí. ìtùnú ìwọ la ó lò fún ṣáde èmi àti làjà tí mo ojúṣe tí a ó sùn kọ lórí àìbàdà òkú lórí ọ̀rọ̀ yìí. nítorí náà a ó gba àwẹ̀ àti àdúrà mo dẹ̀ nígbàgbọ́ pé ọlọ́run á fún wa ṣe. ọkọ àti ìyàwó gbogbo èèyàn ló ní àdámọ́ ìbínú ọ̀pọ̀lọpọ̀ nǹkan sì ló máa ń fa ìbínú. ó ṣeé ṣe kéèyàn orí di àtìbínú ṣùgbọ́n a ò fi àǹfààní fẹ́nìyàn láti ṣinú bí gbogbo ẹni tó bá mọnú bí yóò ṣìwà o torí pé ẹ̀mí ìṣìwèrè ni ẹ̀mí ìbínú. E ìwé mọ́ pé ìbínú sinmi sáráyà sí wèrè ìwé oníwàásù orí keje ẹsẹ̀ ìkẹsàn ló sọ bẹ́ẹ̀. Hmm. bẹ́ẹ̀ ni ìbínú òdì máa ń ba tèèyàn jẹ́ ni láti má ṣe bínú ó sì gbà fún kéèyàn ní ẹ̀mí ìdáríjì àti oore ọ̀fẹ́ láti fa ẹ̀ṣẹ̀ àti ẹlẹ́ṣẹ̀ sọ́wọ́ ẹni tó ní ẹ̀san lọ́wọ́ ọ̀nà kan tó ṣe pàtàkì tí èèyàn lè fi bínú láì ni kí èèyàn bínú or kéèyàn má bínú sí ohunkóhun àfi ẹ̀ṣẹ̀ that is to say. is to be angry at nothing but say. Ṣadé ibo ló ń lọ ẹ wò èmi ò kí ń bá akílòlò ṣe ìpàdé ọ̀ràn papọ̀ ẹ̀yin kọ́ lẹ fi mí lọ́kọ ẹ̀yin dẹ̀ kọ́ lẹ máa sọ fún mi bí màá ṣe to ilé mi. mo bá ẹ̀mí ìbínú wí ní orúkọ Jésù Kristi mo sì rán ọ lọ sínú ọ̀gbun àìnísàlẹ̀ mo sọ wípé gbogbo ègún ìbínú àti ìbínú fùfù nínú ayé rẹ kó dópin lónìí ní orúkọ Jésù akọ wípé bí wọn bá sọ yín di òmìnira ó di òmìnira nítòótọ́ ó yá jáde kó kọjá lọ sínú ọgbà ẹni sálẹ ní orúkọ Jésù fi sọ wá láti òun lọ wá sí ìbò. Hallelujah mr and mrs ibitoye jẹ́ ṣetán láti fi ayé yẹn fún jésù bí. mo thank you jesus. dadi a ti ṣetán. jésù ògo ni forúkọ ẹkúnlẹ̀ ẹ ká gbàdúrà ẹ ká gbàdúrà olúwa ṣé o. ah àfihàn orí ọ̀fẹ́ Jésù olúwa lọ Ah, lọ. Ṣadé Ṣadé ah. ah, Tó ìgbé ah. mọ́jà kan sí o ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ìgbésí ayé ọ̀tún ti bẹ̀rẹ̀ báyìí jọ and by the way o ò fi lẹ́tà tó lọ gbà lábújá rẹ̀ alẹ́ ló yẹ kí n mọ condition of service wọn fún ẹ. kí ló fẹ́ kún Ṣadé kí ló fẹ́ kún. Ah, Ṣadé mọ nǹkan tó ṣe mí. one hundred and twenty thousand naira basic salary one hundred and eighty thousand fún allowances hmm. ayé pé tí n bá fi ṣe ti bí kalẹ̀ tí mo lọ gbaṣẹ́ tàbújá òṣì tó máa ma fowó mi ṣe nìyẹn <laughs> okay Ah! ìṣẹ̀ tó gbé yìí ò dáa o ah, ó kù díẹ̀ káàbọ̀ síbẹ̀ àdúrà náà lágbà pé kí ọlọ́run kó bá a tó ń gbowó sí a ò gbọ́dọ̀ gba èso láyè láti jẹ wá ní ìyàlẹ́lẹ̀ kejì a ní láti gbàdúrà náà ni ó yá jẹ́ ká gbàdúrà. àbúrò tó ń bẹ ní ọ̀hún. mr ibitoye ṣé gbogbo ètò ètò pẹ̀lú ìdánwò àwọn ọmọ ṣé gbogbo wọn ló ti sanwó ti bí. ọ̀gá kò sí kankan ní wọn tó san. kí ló dé èmi mo ní kí wọ́n má san. bíi ti báwo. ọ̀gá a ní ran ọmọ kankan lọ́wọ́ láti ba ọjọ́ ọ̀la wọn jẹ́ a ní bọ́ ọmọ kankan sí ìdánwò nínú iléèwé yìí mọ́. mr ibi tó yè ṣé bí wọn ló ń ṣe agbátẹrù ètò ìdánwò yìí tẹ́lẹ̀ kí ló wá ṣẹlẹ̀ sí ọ àbí o ti gbàgbé yé owó tí à ń sọ ni wò ó ìrànlọ́wọ́ tá a lè ṣe fún àwọn wọ̀nyí nìyí o kí àwọn ọmọ wa náà bá lè rí àánú. ọ̀gá à ń ba yí àwọn wọ̀nyí jẹ́ ni pàtàkì jùlọ à ń bójú ọ̀la wọn jẹ́ ẹ ti gbàgbé pé ipò tá a wà lónìí àwọn ọmọ ẹ ló máa wà níbẹ̀ tó bá dọ̀la pàápàá jùlọ ọ̀gá mo ti bá Jésù pàdé Jésù ti fi ọwọ́ rẹ̀ tú ayé mi ṣe mo ti dà tún bí mo sì ti bẹ̀rẹ̀ ìgbésí ayé ọ̀tún nínú rẹ̀ this is serious. indeed oga. yes sir yes sir. stand up. Eh? Jide get out from my office. but Oga? I try not to. mo ní kó o jáde lọ́fíìsì mi. ọ̀gá kí ló. mo ní kó o jáde lọ́fíìsì mi. what. kí ló wọ ẹ. akúnsìbérò owó tí mo ti. Uh, pè fún pèlòdé lórí ah ah stupid man. jẹun ni. mi ò rí nǹkan tó ń wù mí jẹ ni. bí kí ni. ẹ̀kọ́ ẹ̀kọ́ jíjẹ àbí mímu. jíjẹ o. ṣé ìyá kò fóònù ni. mo tiẹ̀ ti gbàgbé. pé ìpẹ̀lẹ́. mo ń bọ̀. ok má pẹ́. ah ìwọ náà kọ wọ́n fi ṣe ọ ni ẹni tó sì fi ṣe ọlọ́run níjọ dá fún un. ìwọ kan burúkú rẹ dandan yìí. èmi. ìwọ. wo sórí lílọ ni mò ń lọ yìí o tí mo bá ẹ padà wọnú ilé tí mo bá bá ọ nínú ilé gbàdúrà gbàdúrà gbowó àgbàdo lọ́wọ́ rẹ̀. nínú ilé wo. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. òsì táṣà lọ́wọ́ rẹ yóò ti gbà á lọ́wọ́ rẹ yóò ti wọlé ilé ẹ̀kọ́ wà ẹ̀kọ́ wà ẹ wọlé ah, ah, ah, ẹ wọlé ẹ̀kọ́ wà. olúwa ẹ ṣe ẹyin tẹ wíbẹ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi bá má jà ní ọwọ́ ah, ṣùgbọ́n ẹ rántí àwọn ẹ̀dá wọ̀nyí torí pé ẹ ṣẹ́wà ẹ má ṣe ẹ wá ẹ má ṣe ẹ wá ẹ má ṣe àṣẹ ọ̀gá ọlọ́run àṣẹ ọ̀gá ọlọ́run àwùjọ ẹ̀ṣẹ̀ áò áò áò jẹ́ alábara mọ́rin jẹ àdúrà ọ̀rọ̀ tí ẹ ṣe ó wà ní orúkọ ẹ ṣe ó ẹgbẹ́ tí ọ̀tá kejì kó ní oko ẹ má ṣe wá ẹ má ṣe wá olúwa mímọ́ olórí ìjọ ní ìyàwó olùkọ́ mo mọ̀ rí yín ṣọwọ́ alẹ́. màmá Kòfó ipò tí mo bá yín rọ̀ lẹ́lẹ́kan yẹn ò dáa rárá olórí burúkú rẹ̀ ló fà á ṣọ́ọ̀ṣì wàá rè mí pẹ̀lú rẹ̀ àtijọ́ tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà wọn ò fi sù màmá Kòfó kò wá yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bò ìyàwó olùkọ́. ẹ̀yin lè ń sọ̀rọ̀ báyìí àbí iṣẹ́ ẹ̀yin náà ni. èmi ni èmi sì tún kọ́. mo dàn lọ́pọ̀lọpọ̀ n ò sọmọdé. mo fẹ́ kọ́ yín bẹ́ẹ̀ ṣe lè ṣẹ́gun ọkọ yín ni. ẹ àmọ́ sórí olórí burúkú ara rẹ̀ kò lè yí padà. sọrí wà burúkú tí ń hù ó ti yí bísí la. wọ́n lè yí padà tẹ́ ẹ bá fi ọ̀rọ̀ wọn tó ẹni tó yẹ kẹ́ fi tó létí. nínú ìlú wa ẹ̀ kò sẹ́ni tí mo ti fẹjọ́ bàbá kò fosùn kò ní í gbọ́ ni. ṣẹ́rí tẹni tí mò ń wí ìyàtọ̀ kọ́kọ́rọ́ kan tó kàn bí ajá jẹ́ ni pé ọ̀tá ẹni náà lẹ kì í bá ṣe bẹ́ẹ̀ ni wẹ́rẹ́ ni ò bá gbèjà yín jà. ọ̀tá ẹ̀ ni mo jẹ́ bẹ́ẹ̀ ni nínú ìlú wa ẹ̀ ta ló ń tàn. jésù kristi lórúkọ rẹ̀ ó ṣetán láti ràn yín lọ́wọ́ tẹ́ ẹ bá yọ̀ǹda ayé yín fún un òun ló tún lé ayé mi ṣe òun ló sọ mí dà mo ṣe dà báyìí ẹ yọ̀ǹda ayé yín fún un yóò sì ràn yín lọ́wọ́. Jésù. kí n yọ̀ǹda ayé mi fún. bẹ́ẹ̀ ni. Jésù olúwa àti olùgbàlà wa ẹ̀yin ara ìwé mọ́ wípé ó yẹ kí àwọn aya kó máa tẹríba fún àwọn ọkọ wọn gẹ́gẹ́ bí ìlànà ìtì àkọ́kọ́ wa nù bíbélì lóòótọ́ ló sọ wípé kí àwọn ọkọ náà kan fẹ́ràn aya wọn ṣùgbọ́n ó fẹ́ kó jẹ́ pé aya ló máa tẹríba fọ́kọ torí pé ọkọ ló jẹ́ orí fún aya ọkọ dàbí orí aya dàbí ara ó dẹ̀ ń sọ wípé kí aya kán bọ̀wọ̀ fún orí torí pé orí ló ń darí ara ẹni tó bá ń bọ̀wọ̀ fún ọkọ rẹ̀ tó ń tẹríba fún ọkọ rẹ̀ yóò rojú rere ọlọ́run yóò rí àánú ọlọ́run yóò rí ìyọ́nú ọlọ́run gbogbo àdúrà tó bá ń gbà kò ní ní so nítorí náà bí ẹ ṣe gba Jésù Kristi lólúwa tó lùgbàlà yín ẹ̀yin náà ẹ jẹ́ kí ìwà ìrẹ̀lẹ̀ ìwà tútù èyí tó wà ẹ jẹ́ kó wọnú ẹ̀yin náà ọlọ́run á ràn yín lọ́wọ́ ẹ jẹ́ ká gbàdúrà. ìgbàlá ò sí lọ́dọ̀ ìṣòro ìwòsàn ò sí lọ́dọ̀ ìṣòro mo ní ìdáǹdè ò sí lọ́dọ̀ ìṣòro ayọ̀ ò sí lọ́dọ̀ ìṣòro Jésù nìkan ló lè gbà ní Jésù nìkan ló lè wò ní Jésù nìkan ló lè gbà ní Jésù nìkan ló lè wò ní ìgbàlà ò sí lọ́dọ̀ èṣù ìwòsàn sí lọ́dọ̀ èṣù. àbí àkófò. ṣé ìfẹ́ mi ṣe ti kú yìí. ẹ mo tiẹ̀ ti béèrè rẹ náà bí mo ṣe wọlé mo kàn ní kí n mú díẹ̀ kí n fi kún tọwọ́ mi ni ó bá sì dọjọ́rọ̀ ìdá padà fún ọ. tí ìtẹ̀ mú ò bá tó ẹ mú sí. kí n mú mú kẹ́ni kẹ́ni. wọ́n wulẹ̀ lò kankan jésù ti gbáyé tèmi ṣó rẹ́kọ̀ọ́ tí mò ń tà bíbò àṣírí káṣírí wo mọ bò ní kójú wọn sì ti wà bí ìtọ́ mọ̀ bá ti tò kọ́ mu sí ṣọwárí tówó bá ti ń fẹ́ rí lọ́wọ́ yín ẹ máa ṣàlàyé fún mi ẹ jẹ́ máa gbọ́ n ó mọ̀ fún yín lọ́wọ́ sí. ìyá àkọ́fọ́ tá à ń kọ́ sí mi. Ah. <laughs> kíkọ́ bí la. Jésù ti gba ilé mi. Ah. Mo rò pé yẹ kó lọ sábùjá láti gbogbo ànádà lẹ́tà. Mi rò pé yẹ kó nira fẹ́ láti kẹta ànádà wà náà. Sweet tó ṣe jẹ́ ká fìyẹn kalẹ̀. Ah, kí ló dé? Ah. Ṣé bí wọ́n ti lé mi ní Universe Hospital? Owó Universal kéré náà wọ́n náà mọ̀. Ẹ̀kọ́ wọn kéré. Díẹ̀ owó kọ́ ni gbogbo nǹkan. Mi ò ró dáadáa tẹ́lẹ̀ ni. Sí our marriage is more important than money hmm. kí ìwọ wà ní oníyangan kémi wá wà ní Abuja lọ́hùn kò jọ rárá. èmi náà ò ní wà lóníyangan láéláé lẹ́bùn tèmi náà máa change náà àbí. olówó orí mi mo mọ̀ àmọ́ gbogbo bíkíbi tó bá lọ báyìí lájọ máa máa lọ mi ò fi ẹ́ sílẹ̀ rárá. yes ah, ẹ kú dédé àsìkò ah. yóò sísà. Ah bàbá gbogbo ẹ mọ̀ káàbọ̀ ẹ jókòó ẹ jókòó ẹ jókòó a máa rí yín ẹ jókòó ẹ jókòó a máa rí yín ẹpẹlẹ ah. ìyá kòmó ẹmọkójọ mẹ́ta báwo ni bàbá kòmó. ẹ wá dúpẹ́ ah. ẹ̀yin la wá kí a sì tún wá dúpẹ́ lọ́wọ́ yín ah, fún ọ̀nà gbàlà tẹ́ ẹ fi hàn wá àdúpẹ́ ẹ ṣe o. I will thank God for your life adúpẹ́ gidigan ni fún bí ọlọ́run ti gbà ẹ pẹ̀lẹ́ jésù ṣe ògiri gan jésù ṣe. olúwa ló ní ọpẹ́ lọ́wọ́ ah. ṣẹrí àwọn kan náà lọ́lọ́run ló fàyè tiwa náà àbí. bẹ́ẹ̀ ni afẹkẹyìn ah. náà jẹ́ kí Ọlọ́run lò yín náà fún ayé àwọn mìíràn. ó dà báà ó dà. Ah. ẹ kalẹ̀ o màmá bàbá ìyá sísàbí tó yẹ kí ló dé tẹ ṣe bẹ́ẹ̀ yẹn ẹ̀ sì dágbére fẹ́ ní ìkọ̀kan ẹbí kúrò sí. àwọn yẹn kò ti yé yín ṣe bẹ́ẹ̀ náà ẹwẹ̀ bí mi ò lé ọkọ mi lé ẹfí mi ní ìtumọ̀ ọlọ́run tí ló jẹ́ sáré wálé báyìí pa ẹ pẹ̀lẹ́. àṣà àdùpẹ́ Mr. Laja bá wa gba lẹ́tà wá láti ministry èsì interview tá a ṣe mo dúpẹ́ wọ́n ti promote me as vice principal lẹ́tà tí yín nà. Eh? Como já lê. Ah, tô. Eh? Eh? Hey! Ah! Hey! Olha. Wow! Principal! Principal! Hey! Hey! hey! Ah! Ah! Ah! Wow! Hey! Esse é de todo double promotion. Double! Ah! Ah! ṣe o ah, ah. Ah, olúwa ṣe o olúwa ṣe o. èmi ò mọ o èmi ò mọ èmi ò mọ o èmi ò mọ ọ̀gágá ọ̀gágá ibi tí ìbá ti mọ̀ pé wá. oh the love is good. kò sóhun ọ̀fẹ́ lọ́dọ̀ èṣù o bó bá fún wọn láṣọ á fi gbọmọ lọ́wọ́ rẹ̀ bó bá fún wọn nílé á fi gbàlú lọ́wọ́ ẹ̀ èṣù kò wá bí kò ṣe láti parun ìbínú inú fùfù ẹ̀bùn èṣù ni láti sọ ọ́ dọ̀tá ọlọ́run má ṣe é má ṣe ìbínú òye ọ kì máa ń so èso rere má ṣe má ṣe ìbínú òye ọ kì máa ń so èso rere ó bá ń bínú má jẹ́ kó ń wọ̀ bá bínú rẹ̀ ó bá bínú tètè ṣàtúnṣe.